thank you, we thank you, we thank you. In Jesus' name, we thank you. Ara ẹjẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ti ṣe fún ohun tí ó tún ṣe ká tó fi bí sílẹ̀. Ẹjẹ́ agbórúkọ ẹ̀gá fún wa agbára àtọwọ́ ìyanu rẹ̀. Ẹjẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ fún oṣù tuntun yìí. Ẹjẹ́ dúpẹ́ ẹjẹ́ dúpẹ́ nítorí pé a wà láàárín àwọn alààyè. A kì í ṣe òkú ẹjẹ́ gbé orúkọ rẹ̀ ga. Ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹjẹ́ gbé ga olúwo ṣe é olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ olúwa ṣe wọn bàbá ṣe olúwa ṣe olúwa ṣe fún ohun tẹ́ ti bẹ̀rẹ̀ sí ṣe láti bẹ̀rẹ̀ oṣù yìí èyí tẹ́ ó ṣe kóṣù yìí ó tó parí fún wa agbára àtọwọ́ àánú yín fún orí ọ̀fẹ́ yín tó wà títí láéláé olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣeun olúwa ẹ̀mí mímọ́ ẹ ṣé olú ẹ ṣé olú ẹ ṣé olú ẹ ṣé jésù olúwa wa ẹ kọrin yìí ẹ ṣeun o bàbá ẹ ṣé o jésù ẹ ṣeun o bàbá mi ẹ ṣé o jésù kí ni ká fi san oore yìí bí o ti pọ̀ tó láàyè wa ẹgbẹ̀rún àwọn kò tó fún yín ẹ ṣé o Jésù ẹ ṣeun o bàbá ẹ ṣé o Jésù ẹ ṣeun o bàbá wa adúpẹ́ o Jésù kí ni ká fi san oore yín o bí o ti pọ̀ tó láyé wa ẹgbẹ̀rún àwọn kò tó fún yìnyín ẹ ṣé o Jésù omi ara mi ń dúpẹ́ ẹ̀jẹ̀ mi yíyan o bàbá omi ara mi ń dúpẹ́ ẹ̀jẹ̀ mi yíyan o bàbá ẹ̀dá mi sí lónìí o omi ara mi ń dúpẹ́ ẹ má ṣeun wá ẹ mà ṣeun wá ẹ mà ṣeun wá ẹ ṣe bàbá ẹ má ṣeun wá ṣeun wá ẹ mà ṣeun wá jésù wá o ẹ ṣe o ẹ mà ṣeun wá ẹ mà ṣeun wá ẹ mà ṣeun wá bàbá bàbá bàbá o bàbá olúwa ẹ ṣe o bàbá ẹ ṣé o o bàbá o àwa dúpẹ́ bàbá bàbá bàbá bàbá o bàbá olúwa ẹ ṣé o bàbá ẹ ṣé o ẹ ṣé o bàbá o àwa dúpẹ́ bàbá oyigi igi o oyigi igi o alágbàwí ẹ̀dá alágbàwí ẹ̀dá o alákòóso ọ̀run olúwa o ẹ̀yin máa lo ológo jùlọ gba gbogbo rògo ògorogo ẹ gba gbogbo rògo olúwa ẹ gba gbogbo rògo ọlọ́run wa tí a gbójúlé ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olú ẹ ṣé o olú ẹ ṣé ọba tó ní kọ́kọ́rọ́ tó ń tì tí ń ṣí tí ń tì a gbé yín ga yìnyín fún àánú yín fún oore ọ̀fẹ́ yín olú ẹ ṣé olú ẹ ṣé o nítorí pé òjì ajálàbá pín nínú ohun gbogbo tí ń ṣẹlẹ̀ ní aburú olú ẹ fún ààbò yín tó dájú lórí ayé wa fún ọwọ́ agbára tí fi bá wa rìn fún ẹ̀jẹ̀ Jésù èyí tí ń ṣe ààbò wa ẹ o olú ẹ olúwa ṣeun jésù olúwa wa ká tó jókòó àwọn gbàdúrà sọ fún ọlọ́run olúwa jẹ́ kí ìwé ìrántí ó ṣì kàn mí nínú ìpàdé yìí ní alẹ́ yìí olúwa jẹ́ kí ìwé ìrántí jẹ́ ó ṣì kàn mí ẹ̀jẹ̀ alanu ká gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ìwọ olúwa kí ìwé ìrántí ó ṣì jẹ́ kí ó ṣì jẹ́ kí ó ṣì jẹ́ kí ó ṣì jẹ́ kí ó ṣí jẹ́ kí ó ṣí jẹ́ kí ó ṣí jẹ́ kí ó ṣí ìwé ìrántí ó yá máa ṣí máa ṣí máa ṣí máa ṣí kún èmi àti ìdílé mi olúwa jẹ́ kí ìwé ìrántí ó ṣí kàn mí olúwa jẹ́ kí ìwé ìrántí ó ṣí olúwa jẹ́ ó ṣí kàn mí olúwa ó ṣí kàn mí olúwa ó ṣí kàn mí ìwé ìrántí olúwa ó ṣí olúwa ó ṣí jésù olúwa ẹ kọ́ wà nínú ìpàdé yìí lọ́sọ̀pọ̀ orí ajá ajá nínú àlá ajá ẹgbẹ́ gé ọjẹ́ ṣùgbọ́n aṣọ olórí gèjẹ ọlọ́ni sọ fún pé gbogbo agbára èyí tá a gbé dìde láti inú ìpàdé ọ̀hún àjẹ́ láti yọ ọ lẹ́nu pé iná ti bọ́lé e lórí ó gbàdúrà ó sọ lẹ́ẹ̀kejì ó sọ fún ọlọ́run olúwa rántí mi sí rere nínú oṣù yìí nínú ọdún yìí olúwa rántí èmi náà sí rere má kàn jẹ́ máa bá wọn aláyọ̀yáyọ̀ olúwa rántí èmi náà sí rere ẹ jẹ́ gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ rántí mi sí rere rántí èmi àti ìdílé mi rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere rántí wá sí rere jésù olúwa wa a ó gbà kẹta ẹsẹ̀ ká tó dé òkà ó sọ fún ọlọ́run olúwa jẹ́ rí ire gbà láti ọ̀dọ̀ rẹ wá hmm. bí èèyàn bá rí ire gbà látọ̀dọ̀ ọlọ́run ó di dandan kéèyàn lẹ́ran ara ó ṣènìyàn lóore bí olúwa bá ti ṣènìyàn lóore èyí tó kù kékeré ni ó ti di dandan kéèyàn ó ṣèyàn lóore torí pé olóòtí ìṣènìyàn lóore làwọn ènìyàn ṣe ń wòyàn lọ ń gbójú sẹ́gbẹ̀ẹ́ kan a ó gbàdúrà sọ fún ọlọ́run olúwa jẹ́ rí ire gbà láti ọ̀dọ̀ rẹ wá ẹja sọ́dí àdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ rọ jẹ́ kí n rí ire gbà láti ọ̀dọ̀ rẹ wá àtẹ̀mí àti ìdílé àti gbogbo ọkàn tó wà lórí ìkànnì yìí ní àṣálẹ̀ olúwa járí gbà láti ọ̀dọ̀ rẹ wá járí ire gbà járí ire gbà járí ire gbà járí ire gbà olúwa járí gbà láti ọ̀dọ̀ rẹ wá olúwa járí gbà olúwa jẹ́ rí gbà láti ọ̀dọ̀ rẹ wá jésù olúwa wa bàbá wa àti ọlọ́run wa adúgbò ayìnyín fún àkókò yìí adúgbò oṣù tuntun adúgbò ètò yìí ọlọ́run adúgbò ohun tẹ́ ti ṣe sẹ́yìn adúgbò èyí tẹ́ ń ṣe lọ́wọ́ èyí ni wákàtí òdodo yìí léyìí tá a gbàgbọ́ pé olótìtọ́ àti olódodo nìyí fún ohun tẹ́ ó ṣe ká tó fi bí sílẹ̀ olú ẹgbẹ́ ọpẹ́ wa ǹjẹ́ bá ti wọnú ọ̀rọ̀ yín lọ olú ẹ̀ wa níyè ògo ní yín jésù olúwa wa àmín ẹjá jókòó fún ìṣẹ́jú díẹ̀ ni ó a ò ní àkókò ẹjá lọ sínú ìwé Esther orí kẹfà ìwé Esther orí kẹfà láti ẹsẹ̀ kínní títí dé ìkẹta ó sì kà síwájú ó wípé lí òru náà ọba kò lè sùn ebele wípé lí òru náà ọba kò lè sùn ó sì pàṣẹ pé kí a mú ìwé ìrántí àní ìròyìn àwọn ọjọ́ wa kí a mú ìwé ìrántí ohun tá à ń gbéyàwó àbí tá máa gbàdúrà lé lórí náà ni pé kí ni ó ní láti ṣí sí abala títí èmi ó ní láti ṣí sí abala tí ń ṣe ti tèmi arákùnrin àti arábìnrin gbogbo ènìyàn ló ní abala tó fẹ́ kí ìwé tó wà níwájú ọlọ́run ó ṣí sí fún ti òun náà tí ń lè jẹ́ ìwé tèmi lè jẹ́ ilé tẹlomi lè jẹ́ ọmọ tẹlomi lè jẹ́ aya tẹlomi lè jẹ́ ọkọ ṣùgbọ́n oníkálukú ló ní abala tó fẹ́ kí ìwé yẹn ṣí sí ó kà síwájú a sì kà wọ́n níwájú ọba ẹsẹ̀ kejì a sì rí i pé a ti kọ́ pé mọ́dékàì ti sọ ti bígítánì àti tẹ́rẹ́sì àwọn ìwẹ̀fà ọba méjì olùṣọ́ ìloro àwọn ẹni tí ń wá ọ̀nà láti gbé ọwọ́ lé àìsíwérúsì ọba àwọn èèyàn yẹn gbìmọ̀ràn láti pa ọba ṣùgbọ́n arákùnrin mọ́dékáyè ó ó mú ohun tí wọ́n fẹ́ ṣe tá a bá lọ sínú orí kejì a ó rí ohun yẹn ní ibẹ̀ òun wá pe ẹ́sítérì èyí tí ṣayọba pé wo ohun báyìí báyìí lọ́wọ́ èèyàn yìí fẹ́ ṣe o tètè sọ fún ọba o arábìnrin yẹn sì sọ fún ọba ohun tá a lè pe tàbá fẹ́ sọ ní english a sọ pé wọ́n plan kú wọ́n ń gbìmọ̀ láti pa odindi ọba ìlú ṣùgbọ́n òun gbọ́n tí wọ́n fẹ́ ṣe kàkà kó òun sọ́wọ́pọ̀ pẹ̀lú wọn òun jẹ́ kí ẹni tó súnmọ́ ọba ó gbọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n tàbá orí orí kejì títí dé ìkẹfà a ò lè sọ iye ọdún àbí àkókò tí ó gbà kó tó di pé ìwé yẹn ṣe sí abala títí ẹ̀ ó ní ibi tí wọ́n máa ń kan nǹkan tí oníkálukú bá ṣe sí èyí túmọ̀ sí pé kí ni ìwé tó wà níwájú ọlọ́run náà oníkálukú ló ní abala tiẹ̀ ọ̀pọ̀ kú ìwé ò sì ṣí sí abala wọn tí wọ́n fi kú o bí ìwé yìí ò bá ti ṣí sí abala ènìyàn n ò ní rántí ènìyàn mò ń gbàdúrà fún gbogbo ọkàn tó so mọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ní alẹ́ yìí ìwé tó wà níwájú ọlọ́run yóò ṣí sí abala yín bàbá rí agbára tó ní kò ní ṣí síbẹ̀ irú agbára bẹ́ẹ̀ yóò di àgbélé ó dìgbà tí ìwé ìbá ṣí sí abala ènìyàn kí àdúrà yìí ó tó gbà gbogbo ènìyàn ni ó ń gbàdúrà ẹ gbogbo ènìyàn ló ń gbàdúrà ṣùgbọ́n bí ò tí ì sí abala ènìyàn ó máa dàbí pé nìyẹn ò mọ̀ ọ́ ṣe ni ẹ̀yin lẹ mu ohun tí ẹ̀ ń bèrè èmi ni mo mu ohun tí mò ń bèrè ṣùgbọ́n bó bá ṣí síbẹ̀ èèyàn á wá dàbí pé ah, òun ló mọ̀ ọ́ ṣe jù orí ẹsẹ̀ kẹta ọba sì wí pé iyì àti ọláwo ni a ti fi fún mọ́dẹ́káì nítorí èyí pé iyì àti ọláwo la ti fi fún kí ni a ti ṣe fún arákùnrin nítorí dáradára tí ó ṣe sí ọba nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ̀ ọba sì ti ń ṣe ìránṣẹ́ fún wípé a kò ṣe nǹkan kan fún un pé a ò rí nǹkan kan ṣe fún arákùnrin ó kàn ṣorí yẹn náà ni àdẹ̀fílẹ̀ síbẹ̀ ọ̀pọ̀ wa ti ṣeré fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó yẹ pé ibi ni wọ́n fi sùn ṣùgbọ́n bí ìwé ìrántí tí ọlọ́run bá ṣèké ènìyàn àti tí ènìyàn ṣe fún ènìyàn tí wọ́n rántí àti tí wọ́n rántí tó lúwa bá ti sànyàn lẹ́sàn gbogbo ẹ̀ parí nìyẹn ọ̀pọ̀ ìgbà láwọn ṣoore fún èèyàn kúkúrú tó jẹ́ gígùn ló máa san bọ ohun tó máa ń ṣe ẹ̀dá ni pé a máa ń dúró pé ah ẹni tí mo ṣe lóore ó yẹ kó ṣe tiẹ̀ padà kò rí bẹ́ẹ̀ ohun tá a nílò náà ni kí ìwé tó wà níwájú ọlọ́run kó ṣí sí abala wa bó bá ti ṣí ohun gbogbo ti ṣe nìyẹn bí ẹ bá ti bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí bí èyí tá a pè bí ọba kì í ṣe abala yín ẹ̀yin ẹ gbà á torí pé ó lè wúlò fún ènìyàn kan nínú ilé yín a bá gbàdúrà ní ìsìnkú olúwa jẹ́ kí ìwé ọkọ rere àbí aya rere ó ṣì kàn mí ọ̀pọ̀ lè ní àá mo ti ní aya mo ti lọ́kọ ọ̀wọ́n ọmọ wa ń kán àdúrà ẹ lè lọ ṣiṣẹ́ nínú ayé wọn a lè yí padà pé òkè a ní àpótí ìyàwó ìjìnà ó kọdún mẹ́wàá ó kú bàbá ẹ ṣe jágbálẹ̀ bíbélì pé ní òru ọba kò lè sùn ó sì pàṣẹ pé kí á mú ìwé ìrántí nígbà tó bẹ̀ sí sí ìwé ìrántí yẹn ìgbẹ́ ló ṣe kan abala ti Mọ́dékáì ohun tí à ń gbàdúrà lé lórí náà kékeré ni ó ní láti ṣe sí abala títí èmi abala tí èyí wà níwájú Ọlọ́run bí irú ṣe pọ̀ tá ò lè ká yìí tá à ń wòpérò pọ̀ ọlọ́run ó mọ iye tí ó jẹ́ ó mọ iye èèyàn tó wà lórílẹ̀‐èdè alàyè ìmélòó láta wà lórí programme ọlọ́run lè rántí gbogbo láàrin láàrin ìṣẹ́jú ẹ̀yẹ láàrin ìṣẹ́jú kan gbogbo ẹ̀rùn ọba ìyàwó àtàwọn àmì mélòó ló wà tí wọ́n yẹn rẹ̀ ṣe sí abala gbogbo anísinsìn tádẹ̀ di ọ̀la tí gbogbo àwọn òbí ẹlẹ́rìí mo gbàdúrà gbogbo ọkàn tó so mọ́ iṣẹ́ ìránṣẹ́ ní alẹ́ ìwé ìrántí yóò ṣe sí abala yín ẹja dìde dúró a ó bẹ̀rẹ̀ sí mu ní ìkàkà àwọn ìwé tó lè ṣe pọ̀ hmm, tó ṣe yóò fi parí gan mi rò pa lè parí ẹ̀ ṣùgbọ́n ẹja gba ìta bá lè gbà nínú ẹ̀ ẹja dìde dúró ìwé ìkíní tá ọkọ̀ gbàdúrà náà ni ìwé àánú tá bá wo ìwé róòmù orí kẹsàn-án ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún bíbélì pé ó wí fún Mósè pé n ó ṣàánú fún ọ tí ó ṣàánú fún pé kì í ṣe ni tí ń fẹ́ tàbí ni tí ń sáré bí ò ṣe èmi ọlọ́run tí ń ṣàánú ìwé èyí tákọ̀ gbàdúrà náà ní lé lórí ni ìwé àánú bí ìwé àánú bá ṣìkànìyàn ah, ó ti parí náà nìyẹn bí ìwé àánú bá lè ṣìkàn ènìyàn ó ti parí ọ gbàdúrà ọ sọ fún ọlọ́run èkìlẹ táwọn gbà ní ẹ ọ kìgbe lóhùn rárá pé ẹnikẹ́ni tàbí ènìyàn kéèyàn títí ilẹ̀kùn àánú mọ́ mi irú ènìyàn bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó yá di àgbégbìn ní alẹ́ ẹ̀já gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọkùnrin ni tàbí obìnrin ọmọdé ni àgbà ni èyí tí ń ti ilẹ̀kùn àánú mọ́ mi ìwọ orú ènìyàn bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó yá máa di àgbégbìn máa di àgbégbìn máa di àgbégbìn máa di àgbégbìn máa di àgbégbìn máa di àgbégbìn máa di àgbégbìn máa di agbègbè máa di agbègbè máa di agbègbè máa di agbègbè máa di agbègbè ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó wí pé wọn ò ní ìrànú gbà èyí tí tilẹ̀kùn àánú mọ́ mi ó yá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní alẹ́ ó yá máa di agbègbè ó yá máa di agbègbè ó yá máa di agbègbè ó yá máa di agbègbè ó yá máa di agbègbè ó yá máa di agbègbè ó yá máa di agbègbè lórúkọ Jésù lórúkọ Jésù ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó ní wọn ò ní yẹ tó ní wọn ò ní rànú gbà èyí tí ń tilẹ̀kùn àánú mọ́ mi ó yá máa di agbègbè máa di agbègbè máa di agbègbè jésù olúwa wa a gbàdúrà sọ fún ọlọ́run olúwa bàbá rí ẹnikẹ́ni èyí tí ń dí ọ̀run àánú mi tó ní ọ̀run àánú mi ò ní ṣí bí ọ̀run àánú ènìyàn bá ṣí adẹ́ntì mọ̀ ṣe ọjọ́ orí ò kán mímọ̀ ṣe ò kán bí àánú bá wọ ènìyàn rí káwá dàbí ẹni pé òun ló mọ̀ ọ́ ṣe jù àánú lọ̀pọ̀ rí gbà kì í ṣe nítorí pé wọ́n mọ̀ ọ́ ṣe a ó gbàdúrà sọ fún ọlọ́run olúwa jẹ́ kí ẹnikẹ́ni àbẹ́nìyàn kẹ́nìyàn tí ń sí ọ̀run àánú mi tí ń ti ọ̀run àánú mi yóò dẹni ègbé ní alẹ́ yìí ẹja gbàdúrà orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ o jẹ́ kí ẹnikẹ́ni àbẹ́nìyàn kẹ́nìyàn tí ń sí ọ̀run àánú mọ́ mi tí ń tilẹ̀ kan ọ̀run àánú mọ́ mi olúwa jẹ́ kẹ́ni náà ó ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé yóò ṣègbé jésù olúwa wa bí a ti ń gbàdúrà lọ áńgẹ́lì kan wọ ẹbí wa mo lè wọ bí wa lẹ́tà ló mú dání ó lọ ní sọfún ẹ̀kan tó wà lórí program yìí kí láyè pẹ́ ẹ ó gba lẹ́tà ayọ̀ ó ní ẹ ó gba lẹ́tà ayọ̀ ó ní ẹ ó gba lẹ́tà ayọ̀ ẹ ẹ gba lẹ́tà yọ a ó wàá gbàdúrà sọ fún ọlọ́run pé ìwọ ìwé àánú tó wà níwájú olórí elédùnmarè ó yá ṣí sí abala tèmi eh, ohun tí a ń gbàdúrà ní náà ni pé ó ní láti ṣí sí abala tèmi mi ò kàn déédéé pé program yìí ó mo ń gbàdúrà tán tí mo ṣe náà fi jìn ààrẹ mo eré mo jókòó mo pé olúwa kí ló fẹ́ ká gbàdúrà lé lórí mo kàn gbọ́ pé it must open onto my own page pé ó ní láti ṣí sí abala tèmi ah wọ́n ní láti pé òun tún ní láti ṣe olúwa ní sọ fún òun ènìyàn pé kán ní káwọn ìwé tí wọ́n dárúkọ yìí pé kó ṣí sí abala wọn ó gbàdúrà sọ fún un lọ́rùn ìwọ ìwé àánú tó wà níwájú Ọlọ́run Elédùmarè gbọ́ ọ̀rọ̀ ṣẹ̀dá ó yá ṣí sí abala mi lálẹ́ yìí ẹja lanika gbàdúrà orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kí ìwé àánú tó wà níwájú rẹ̀ yóò ṣí sí abala mi ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí sí abala mi sí abala aya sí abala ọmọ mi ìwé àánú ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ó yẹ máa ṣí sí abala tèmi ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ìwé àánú ó yẹ jésù agbára mi ó yá máa ṣe ó yá máa ṣe ó yá máa ṣe ó yá máa ṣe ó yá máa ṣe ó yá máa ṣe ìwé àánú ó yá máa ṣe sí agbára mi ó yá máa ṣe ó yá máa ṣe ó yá máa ṣe jésù olúwa wa a ó lọ sí ẹlẹ́ẹ̀kejì ìwé ire ìwé ire ìwé ire goodness náà ni wọ́n ń pè ní ire. Mm. Favor, yeah, don't need goodness, uh, goodness and mercy. Bible wa èmi àní favor ojú rere ire ọ̀rọ̀ méjì ni ní Yorùbá o. Tí ìwé eré bá ṣìkàn èèyàn, a kàn rí pé èèyàn yẹn ń gbé nǹkan dáadáa, nǹkan rere yóò bẹ̀rẹ̀ sí gbé ṣe. Ọ gbàdúrà ọ sọ fún Ọlọ́run. Ìdí tí mo ṣe ní ká kọ́kọ́ ń gbàdúrà ká tó gbàdúrà ìwé ni pé kí ni àwọn kan wà nǹkan ìníwọ̀n yóò máa takò. Ọ gbàdúrà ọ sọ fún Ọlọ́run a ó sọ fún ọlọ́run olúwa jẹ́ kí gbogbo tó ń tako ire ayé mi olúwa jọ̀ọ́ ṣègbè dànù àìmọye ire ló yẹ kí ọ̀pọ̀ ti ṣe tí wọn ò jọ ń rí ṣe àsìkò dè wá fún gbogbo nǹkan ọ̀pọ̀ ti ríran oríṣiríṣi ọ̀pọ̀ ti lálẹ́ oríṣiríṣi ṣùgbọ́n wọn ò jẹun rí ire yẹn gangan gbà ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo ọkàn tó wà nínú ìpàdé yìí pé ẹ ó rere gbà ìwéere yóò ṣe kàn yín ọ sọ fún Ọlọ́run Olúwa jẹ́ kí gbogbo tó ń tako eré ayé mi Olúwa yóò ṣègbè dànù ní alẹ́ yìí jẹ́ kí a palẹ̀ wọn mọ́ kí a má sì búrò wọn mọ́ ẹjẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ o jẹ́ kí gbogbo àwọn tó ń tako eré ayọ̀ mi tí ń tako eré ayé mi olúwa yóò ṣègbè dànù gbogbo tó ní wọn ò ní ríre gbà gbogbo tó ní mi náà ò ní ṣe rere lórílẹ̀‐èdè àlàyé olúwa yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé yóò dé ní ìgbé jésù olúwa wa a ó wá gbọ́dọ̀ sọ fún ọlọ́run ìwọ ìwé ire ẹ bí ìwé ire ìrírí bá ṣí sí abala ènìyàn èèyàn kò máa gbé onírúurú nǹkan ṣe ní o ká ká ìyẹn lágbájá náà a máa gbọ́ pé òun náà máa ti rí nǹkan báyìí a níjọ́ ò síjọ́ ò bí òun yẹn bá ṣí gbogbo tí ó ti sọnù fún àìmọye ọdún arákùnrin tẹ́lọ́bìnrin gbogbo ẹ̀ kàn padà wá ní nǹkan tó ti ní ò lè ṣe tẹ́lẹ̀ á lè bẹ̀rẹ̀ sí rí ṣe ọgbàdùà ìwé ìwé ire wà níwájú olórí elédùnmarè ó yá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣí sí abala tèmi náà ní alẹ́ yìí ẹ̀já gbàdúrà orúkọ jésù ọlọ́rọ̀ ẹ̀mí mímọ́ o jẹ́ kí ìwé eré tó wà níwájú rẹ̀ olúwa yóò ṣí sí abala mi yóò ṣí yóò ṣí yóò ṣí yóò ṣí yóò ṣí yóò ṣí yóò ṣí yóò ṣí yóò ṣí sí abala tèmi náà yóò ṣí mo ní láti ṣe rere mo ní láti ṣe rere mo ní láti ṣe rere mo ní láti ṣe rere yẹ kí ìwé èrè tó wà níwájú rẹ olúwa olúwa yóò ṣí sí abala mi yóò ṣí sí abala mi ní yóò ṣí sí abala mi n ò gbọdọ̀ kú báyọ lọrùn wọn láti ṣe rere lórílẹ̀-èdè alààyè olúwo yá yẹ kí ìwé rẹ ó ṣí kàn mí olúwa yóò ṣí kàn mí yóò ṣí kàn mí yóò ṣí kàn mí yóò ṣí kàn mí yóò ṣí kàn mí ìwé rẹ tó wà níwájú ìwọ lọrùn olúwa yóò ṣí kàn mí yóò ṣí kàn mí yóò ṣí kàn mí jésù olúwa wá ó méjì méjì ọ gbàdúrà ọ sọ fún ọlọ́run olúwa gbogbo wọn tó ń takò ìyanu nínú ayé mi hmm. gbogbo wọn tó ń takò ìyanu tán ni wọn ò ní rí ìyanu olúwa ó yá ṣe ìdájọ́ wọn hmm. wọn kàn wà ní lọ́sẹ̀ àní kì í ṣe lójú wa ń ṣe sẹ́kù ní rí ìyanu yẹn sẹ́kù sí bí ó ti lè ṣe kò ń ṣe lójú wa wọ́n bá ní kí n ṣe lójú wọn a ó ṣe lẹ́yìn wọn lórúkọ Jésù a ó gbàdọ̀ sọ fún Ọlọ́run Olúwa gbogbo tó ń tako ìyanu ayé mi gbogbo tó ní mi náà ò ní rí ìyanu gbà Olúwa ṣe ìdájọ́ wọn pẹ̀lú ìbínú rúru ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Olúwa dìde ó yá bẹ̀rẹ̀ sí ṣe ìdájọ́ gbogbo tó ní wọn ò ní rí ìyanu gbà gbogbo tó ní mi náà ò ní rí ìyanu tèmi náà olúwa Oya, yá ṣe ìdájọ́ wọn ṣe ìdájọ́ wọn ṣe ìdájọ́ wọn ṣe ìdájọ́ wọn lórúkọ jésù ó yá máa ṣe ìdájọ́ wọn ó yá máa ṣe ìdájọ́ wọn gbogbo tó ń tako ìyanu nínú ayé mi nínú ìrìnàjò mi nínú iṣẹ́ ìránṣẹ́ olúwa máa ṣe ìdájọ́ wọn pẹ̀lú ìbínú ríru máa ṣe ìdájọ́ wọn jésù olúwa wa ọgbàdo sọ fún ọlọ́run ìwọ ìwé ìyanu ohun tá à ń gbàdúrà lé náà ni pé kí ni ní láti ṣí sí abala tèmi ẹ̀ o ní láti ṣí sí abala tèmi ìwé ìyanu wà bí ó bá ṣí sí abala yìí o uh-uh, parí náà nìyẹn ó gbàdúrà ó sọ fún Ọlọ́run nígbà tí ìwé ìyanu ṣí sí abala eh, tarábìnrin yẹn uh, uh, uh, àwọn tó pè lágàn wọn padà bá yan Ọlọ́run lógo ni ó gbàdúrà ó sọ fún Ọlọ́run olúwa jẹ́ kí ìwé ìyanu ṣe sí abala tèmi náà ní alẹ́ yìí má yẹ ń gbàdúrà lásán olúwa mo gbàgbọ́ wípé ìwé yẹn wà níwájú rẹ bó bá sì ní kó ṣí sí abala mi kò sẹ́ni tó lè dá ọ dúró olúwa jẹ́ kí ìwé ìyanu yìí ó ṣí sí abala mi ẹja sọ di àdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ o jẹ́ kí ìwé ìyanu tó wà níwájú rẹ olùwàjò ṣí olùwàjò ṣí sẹ́gbàlá mi olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí sẹ́gbàlá mi olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí ìwé ìyanu tó wà níwájú wọn ọlọ́run olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò ṣí olùwàjò Olúwa yóò ṣe Olúwa yóò ṣe Olúwa yóò mi Olúwa yóò ṣe Olúwa yóò ṣe bí o ti ṣí ìwé ìyanu kan àná Olúwa yẹ kí ìwé ìyanu ó ṣe kàmínà Olúwa yóò ṣe Olúwa àtẹ gbogbo ọkàn tó wà lórí ẹ lórí program ní alẹ́ Olúwa jẹ́ kí ìwé ìyanu ó ṣe Olúwa yóò ṣe Olúwa yóò ṣe Olúwa yóò ṣe Olúwa yóò Jésù Olúwa wa ó sí ìwé kan wà tó ń pè ní ìwé àṣeyọrí ní ìwé àwámáridì takaba breakthrough àṣeyọrí ọ̀pọ̀ ló nílò àṣeyọrí ṣùgbọ́n ọ̀tá máa ń ká kò ní ṣeé ṣe sẹ́ nánà ò gbà ẹ̀mẹ́ta la gba eléyìí ká tó mú gbogbo wá sí ìdánidúró fún ti alẹ́ ọ gbàdúrà fún Ọlọ́run Olúwa jẹ́ kí ìjọ ìdájọ́ ẹ yóò gé gbogbo ọmọ ọ̀tá àṣeyọrí mi yóò gé wọn jẹ nǹkan wà tí wọ́n ń pè ní ìjọ ìdájọ́ ìjọ ìdájọ́ bá dìde gbogbo àwọn ọ̀tá àṣeyọrí yóò wọ́n sá kolobákolobá gbàdúrà ní eighty years ago ẹ wàá ṣẹlẹ̀ ọ gbàdúrà sọ fún Ọlọ́run olúwa jẹ́ kí ejò ìdájọ́ dìde jọ̀ọ́ bẹ̀rẹ̀ sí lé gbogbo àwọn ọ̀tá ṣe orí mi jọ̀ọ́ bẹ̀rẹ̀ sí bù wọ́n ṣó jọ̀ọ́ bẹ̀rẹ̀ sí gé wọ́n jẹ ní alẹ́ ẹ̀yà gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ o jẹ́ kí ejò ìdájọ́ dìde sí gbogbo ọ̀tá ṣe orí nínú ayé mi nínú ìrìnàjò mi nínú ìṣẹ̀lẹ̀ jọ̀ọ́ bẹ̀rẹ̀ sí bù wọ́n ṣó yóò bẹ̀rẹ̀ sí gé wọn jẹ yóò bẹ̀rẹ̀ sí bù wọn ṣọ èjò ìdágbóyà dìde ó yá bẹ̀rẹ̀ sí bù wọn jẹ gbogbo ọ̀tá ṣe orí gbogbo tó ní òní náà ṣe orí olóyà olóyà èjò ìdájọ́ dìde sí wọn olóyàjọ́ dìde sí wọn olóyàjọ́ dìde sí wọn jésù olúwa wa a ó wá gbàdúrà ẹlẹ́ẹ̀mẹ́ta ká tó dánu dún fún ti àṣálẹ̀ a ó kígbe lóhùn rárá ìwé àṣeyọrí o hmm. bíbélì wí ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ẹni bá forí títí tí dé òpin òun la gbàlà wọ́n ń wo nǹkan skill tí wọ́n bá lọ àṣeyọrí tí wọ́n bá nínú àwọn èèyàn fẹ́ rí aláṣeyọrí làwọn èèyàn mọ̀ wọ́n ń bá ládùúrà péjọ wọ́n lè èèyàn lè kọ́ ẹran ọjọ́ kí gbogbo wọn gbàdúrà bí wọ́n ń celebrate àdúrà tọ́bọ̀ sí ta gáà èmi náà fẹ́ jẹ́rìí kọ́nẹ́rì olè fẹ́ jẹ́ gbàá mo ti ń gbàdúrà ní èsì ó ti lé twenty years láti bí ọgbọ̀n ọdún mo ti ń gbàdúrà gbogbo ẹ̀ ló mọ̀ pé aládùúrà nínú àkọ́kọ́ dákẹ́ ẹ̀rí mi náà nìyẹn kò tí ì ní kó mi tán kó ti máa pọ̀ ṣe ṣé wàá jẹ́rìí ìwọ́n rìn abọ́ta lẹ́yìn tí mo gbàdúrà tán ní alẹ́ àná nǹkan báyìí báyìí lọ́lọ́run ṣe mo gbàdúrà fún yín nínú tí ó ṣe àṣeyọrí lẹ́yìn àdúrà ọlọ́run yóò kà yín mọ́ fún obìnrin tó ń sọ àmì tó ní agbára yẹn mo gbàdúrà sẹ àní nínú tí ó ṣe àṣeyọrí lẹ́yìn àdúrà ọ̀run yóò kà yín mọ́ wọn ó gbàdúrà ní kíákíá torí àkókò wa a ó kígbe lóhùn rárá ìwé àṣeyọrí o tó wà níwájú Elédùmarè ó yá ṣí sí abala mi ní alẹ́ yìí ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kí ìwé àṣeyọrí tó wà níwájú rẹ̀ yóò ṣe sí abala mi olúwa yóò ṣe olúwa yóò ṣe olúwa yóò ṣe olúwa yóò ṣe ìwé àṣeyọrí tó wà níwájú wọn lọ́run Elédùmarè olúwa yóò ṣe sí abala aya sí abala ọmọ sí abala gbogbo ọkàn tó wà lórí ètò ìyálẹ̀ olúwa yá ṣe olúwa ṣe olúwa ṣe jésù olúwa wa a ní ìgbà kàn mí àti ìdílé mi ẹ̀yà gbàdúrà yóò ṣí sí abala wa ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ó yẹ yóò ṣí ìwé ẹ̀ṣẹ̀ orí ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ó yẹ máa ṣí ó máa ṣí ó máa ṣí ó máa ṣí ó máa ṣí ó máa ṣí jésù olúwa a ó gbà ní ìgbà kẹta lóhùn rárá mo nígbàgbọ́ pé ń gbàdúrà yìí bí ìwé àṣeyọrí o èmi ló kàn ó yá ṣí sí abala mi ayé ò fẹ́ wo iye eré téèyàn sá ẹni tó bá débẹ̀ òun ni ó kú oríire ẹni tó bá ti débẹ̀ tẹ́ ah, at last ah, congratulations ẹni tó débẹ̀ ni ọ lórúkọ Jésù ẹ ò ní kú sọ́nà bí èéfín ọgbàdúrà Olúwa nínú àánú rẹ jẹ́ kí ìwé àṣeyọrí ó ṣí sí abala mi ní alẹ́ yìí mọ́kàn jẹ́ máa gbàgbà dànù àdúrà òwúrọ̀ jẹ́ kémi náà jẹ́ kémi náà ó yáyọ jẹ́ kí ìwé àṣeyọrí ó ṣí sí abala mi ẹ̀jẹ̀ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kí ìwé àṣeyọrí ó ṣí Olúwa yóò ṣí sí abala mi Olúwa yóò ṣí Olúwa yóò ṣí ìwé àṣeyọrí ó yá máa ṣí sí abala mi ó yá máa ṣí ó machi máa ṣe sí abala yá sí abala ọmọ sí abala gbogbo ọkàn tó fọ́ra wọn lórí ètò ìyàlẹ́ olúwa ó yá ó yá yóò ṣe sí ilé ìgbẹ́gbọ́ gbogbo ọkàn tó wà nínú ìpàdé yìí olúwa jẹ́ kí ìwé àṣírí ó ṣí sí abala wọn olúwa jẹ́ ó ṣí olúwa jẹ́ ó ṣí olúwa jẹ́ jésù olúwa jésù olúwa ẹja kọrin yìí aláyọ̀ aláyọ̀ aláyọ̀ aláyọ̀ ni mi ọmọ ọlọ́run ẹ kí mi kú oríire aláyọ̀ aláyọ̀ aláyọ̀ aláyọ̀ aláyọ̀ aláyọ̀ ni wá. ọmọ ọlọ́run ẹ kí wa kú oríire orúkọ jésù. ní orúkọ jésù ọ̀rẹ́ ẹ̀ ń rò pé báwo lòun yẹn yóò ṣe tóra wọn pé mo máa ń fa kò máa tóra wọn mo ń fẹ́ sọ́pọ̀ ni ò máa sọ́pọ̀ olúwa ni sọ fún yín pé ohun tí ò tó yẹn yóò tó yóò ṣẹ́kù láìpẹ́ yìí yóò tó yóò ṣẹ́kù yóò tó yóò ṣẹ́kù. yóò tó yóò ṣẹkùn hmm, bẹ́ẹ̀ ni bàbá mi wí hmm. ọlọ́run ẹ̀mí mímọ́ adúpẹ́ yìí fún tẹ́tí ṣe ní alẹ́ yìí adúpẹ́ gbogbo ọkùn tó farahàn adúpẹ́ ìwé ìrántí tí ó ṣe sí abalẹ̀ olúkúlùkù tó farahàn nínú ètò yìí fún ohun ìyanu tẹ́ ṣe olú ẹgbẹ́ ọpẹ́ wa olùbáwọn ènìyàn yóò ti máa lọ mo dúró gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́run mo sì dúró gẹ́gẹ́ bí wòlé ọlọ́run mo wọnú májèmá àti ìpè lọ mo sì súre fún àwọn ènìyàn yín bébí olúwa ti ń bẹ tẹ́bí ò yí padà gbogbo ọkàn tó fún ara wọn lórúkọ jésù kóṣù yóò tó parí ẹ ò ní èrè mi ò mọ ibi tẹ́ ti fẹ́ kí ìwé yẹn ó ṣí sí abala tí mi ò mọ abala tẹ̀yìn tẹ̀yìn wojú ọlọ́run fún ṣùgbọ́n torí bẹ́ẹ̀ fún ara wọn ní alẹ́ yìí bólúwa ti ń bẹ tẹ́bí ò yí padà lórúkọ jésù ìwé yẹn yóò ṣí sí abala yín mo gbàdúrà fún yín torí pé bíbélì wípé ẹ̀tọ́ ọmọ ni a ò sì ní í fi fún ajá bó bá rí bẹ́ẹ̀ ẹ̀tọ́ yín níwájú Elédùmarè ọ̀run kò fi lé yín lọ́wọ́ nígbà tá ò tún pàdé lórúkọ Jésù ẹ ó jẹ́rìí sí agbára Ọlọ́run ògo ní forúkọ Ọlọ́run Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù bí Jésù bá fọwọ́ bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó pàdé ní ọ̀la fún ìsìn ẹ ti òpin ọ̀sẹ̀ ní aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méjìlá. gbogbo ètò wa tó kù ó yìí wà bí ó ti wà a ó máa fi ránṣẹ́ sí yín lórí ẹ̀rọ alùkára <laughs> àgbàlẹ́yìn pé ní Yorùbá God bless you beloved wherever you are bless us share the grace and fellowship let's go the grace of our Lord Jesus Christ the love of God and the sweet of the Holy Spirit be with us now and forevermore amen surely. God, goodness and mercy are us. All ah. the days of Allah, mm-hmm. and we shall do in the of the Lord. forever Amen. So I want to about 73 times, beloved. Say, I shall not die, but live to declare the works of the Lord in the lands of the living. I shall not die, but live to, declare, the works of the Lord, of the Lord mm-hmm. in the lands of the living. And the last one, beloved, Say, I, I, I shall not die. Everyone connected to the program, we shall not die. We shall all live. Declare the good the Lord in the lands of the living. Amen. Let's give unto the Lord three wonders. Hallelujah. Let's go. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. God bless you. God bless you. God bless you. Sir. Oda, sir. Oda,